ojúmọ́ ire ilé ètò ẹ̀yin olólùfẹ́ mi mọ̀ pé mo sọ fún yín lẹ́ẹ̀kan wípé mo ní àlejò pàtàkì kan nílé agodo wọ́n ti wà níkàlẹ̀ ní sẹpẹ́sẹpẹ́ báyìí ẹ mọ̀ wípé mo sọ fún yín wípé kókó tí a fẹ́ yànnà náà ẹ̀ lọ́sẹ̀ yìí ó dalé lórí àwọn olùkọ́ òde òní gbogbo ẹ̀ la ó máa mú lọ́lọ́kan òjọ̀kan fẹ́kẹ́mi àyà ọ̀yálékè ni mò ń jẹ́ èjìwùmí ẹlẹ́yinjú ẹ̀gẹ́ àlejò tí mo sì gbé wá fún yín gẹ́gẹ́ mo ṣe dárúkọ wọn lẹ́ẹ̀kan mo ní orúkọ wọn ni ọ̀gbẹ́ni olùkọ́ àgbà la máa ń pè wọ́n nítorí pé hmm, tẹ́yìn náà bá rí wọn ẹ̀ gbà pẹ̀lú mi wípé olùkọ́ àgbà ni wọ́n ní tòótọ́ ọ̀gbẹ́ni Michael Awẹ́ lórúkọ wọn wọ́n lè jẹ́ teachers advocates agbẹnusọ àwọn olùkọ́ púpọ̀ púpọ̀ ni a ó máa bá wọn yànnàná àwọn ètò lónìí ọ̀pọ̀ ìbéèrè ni a ti nílẹ̀ ní sẹpẹ́ fún wọn tí àwọn náà sì ti ṣetán láti dá wa lóhùn ní kọ́mọ́nkóbó olùkọ́ àgbà ẹ bá mi kí àwọn ará ilé mo kí gbogbo ará ilé pé a kú dédé àsìkò yìí gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún yín orúkọ mi náà ti sọ fún yín yẹn ẹ lónìí a ó máa gbádùn ètò náà. Hmm, àwọn náà ti fi dá wa lójú wípé a ó máa gbádùn ètò náà ní sẹpẹsẹpẹ ta ni olùkọ́ gan-an ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ètò nìyẹn. Hmm, ìbéèrè ńlá Ẹlẹ́dùmarè ọba òun lolùkọ́ àkọ́kọ́ alágbára ńlá ọlọ́run mi ọba tó dáyé ọba tó dá ohun gbogbo ẹ̀rù jẹjẹ ọkọ àwọn òkè atẹ́lẹ̀ bí ẹni tẹ́ni ọba tó dá ohun gbogbo nínú ohun gbogbo aṣẹ̀dá amẹ̀dá ọlọ́run tó ń kọ́ wa tí kì í kọ̀ wá ọlọ́run tó mọ wá tó mèrò ọkàn wa hmm. òun ló dáyé ọlọ́run mi ohun kan tó ń bẹ nínú sílábọ̀sì ẹ̀ ní kíni ìgbọ́ràn ni olùkún ayé a rí wọn gẹ́gẹ́ bí òbí olùkọ́ iléèwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹni tó ń kọ́ ni pátápátá mo kí yín pé ẹ kú iṣẹ́ wọ́n wá níta lolùkọ́ ẹ jẹ́ kí n wá sínú iléèwé ṣe báwọn tó ń kọ́ àwọn ọmọ wa náà ni àwọn olóríire àwọn tá a fi sẹ́rán àwọn tí bàbá mi ò kéèyàn láti máa tọ́jú àwọn ọmọ wa àwọn èwe àwọn àgbà olùkọ́ bẹ̀rẹ̀ láti kékeré ní pínínsín tó fi dé fásitì tó fi débi gíga ọba òkè ní tọ́jú àwọn olùkọ́ mo ń lọ́lọ́ ọlọ́run gbogbo wọn ò ní sì ṣe olùkọ́ ayé wọ́n jọlọ́gbọ́n wọ́n jọ ní làákàyè wọ́n já kíkanjú ẹ̀dá àwọn náà ń kọ́ lọ́ọ̀yà àwọn náà ń kọ́ dókítà gbogbo onímọ̀ ẹ̀rọ pátápátá ṣebí lọ́wọ́ olùkọ́ náà ni bá a bá dadájọ́ gbogbo tá a bá jẹ́ gómìnà ààrẹ ìlú gbogbo wọn bẹ lábẹ́ tíṣà olùkọ́ ayé ẹ kú iṣẹ́ mo ṣe ṣàdánkátà fún yín ẹ máa tẹ̀síwájú ẹ ò ní rẹ̀yìn láéláé lọ́lá ọlọ́run ọba àmì àṣẹ gbogbo yín pátápátá lẹ ó sorí ire wọ́n ní ta lolùkọ́ olùkọ́ jó ní làákàyè ẹ̀dá ó ẹ̀dá ó ni ẹni ọba fi sẹ́rán láti wá ṣiṣẹ́ fẹ́lẹ́dùmarè ọba ni iṣẹ́ wí ṣe àwọn èwe ni gbogbo ayé pátápátá mo ẹ ò ní láíláí lágbára Jésù olùgbàlà. ẹ ṣe púpọ̀ ta lolùkọ́ gan-an. Hmm. Ah, gẹ́gẹ́ bí a ṣe béèrè atọ́kùn ìbéèrè tó tóbi tó lágbára ni olùkọ́ jẹ́ ẹni tí a kọ́ tó gbẹ̀kọ́ tó fi ń kọ́ àwọn mìíràn tí a bá ń sọ nípa olùkọ́ ó yà lóríṣiríṣi ọ̀nà yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní ilé la ti ń kọ́ ẹ̀sọ́ ròde hmm. olùkọ́ bẹ̀rẹ̀ láti inú ilé hmm. òbí ẹni ìyẹn ìyá bàbá hmm. olùkọ́ náà jẹ́ àwọn tí a jọ jẹ́ bí olùkọ́ náà jẹ́ hmm. ẹnikẹ́ni tó bá ti ń kọ́ni tí ó ń fi òye yé ènìyàn hmm. àwọn là ń pè lólùkọ́ ọ̀gá lẹ́nu iṣẹ́ olùkọ́ ni ṣùgbọ́n yóò dùn mọ́ mi lẹ́ni láti lọ sí ilé ẹ̀kọ́ nítorí pé tá a bá ń sọ̀rọ̀ nípa olùkọ́ a máa ń fojú sun ilé ẹ̀kọ́ níyì tó pọ̀ ta lolùkọ́ ilé ẹ̀kọ́ wọ́n jẹ́ àwọn tó ti rin ìrìn àjò tó ti kẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ láti lè kọ́ ẹlòmíràn wọ́n jẹ́ àwọn tó ti tó ti fi àkókò wọn sílẹ̀ láti kọ́ ẹ̀kọ́ nípa èyí tí a ń pè ní ètò ẹ̀kọ́ ní ilé ìwé ó bẹ̀rẹ̀ láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ǹjẹ́ àgbà pé a lè kàn déédéé múyàn lójú pópó pé lọ́ọ́ máa kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ kò ṣeé ṣe bó tilẹ̀ jẹ́ pé ń wáyé lóde òní wọ́n yìí solùkọ́ olùkọ́ jẹ́ ẹni tí ó múra tí ó kẹ́kọ̀ọ́ tó ti ní ìmọ̀ ó bẹ̀rẹ̀ láti ìpele ìbẹ̀rẹ̀ títí dé fásitì àwọn là ń pè lólùkọ́ wọ́n jẹ́ ẹni tó kún fún ọgbọ́n wọ́n jẹ́ ẹni tó kún fún òye wọ́n jẹ́ ẹni tí ó ti tí ó ti la àwọn ìrírí kọjá wọ́n jẹ́ ẹni tí ó máa ń pèsè ara ẹ̀ sílẹ̀ nítorí pé tí a bá ń sọ̀rọ̀ nípa olùkọ́ kì í ṣe ẹni tí ó kàn déédéé bọ́ sí ilé yàrá àkàwé tí ó sì ń kọ́ mọ tí ó sì ń kọ́ mọ ìkọ́kùkọ́ ló máa kọ́ hmm. ṣùgbọ́n yóò ti pèsè ara ẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí àwọn elédè gẹ̀ẹ́sì wọn á ní lẹ́sìn nóòtì hmm. ìyẹn ìwé àkọsílẹ̀ láti fi múra láti hmm. fi kọ́ mọ tí ènìyàn bá jẹ́ ẹni tó kàwé tó pọ̀ bíi dókítà ǹjẹ́ ìgbà pé tó bá fẹ́ kọ́ ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó ní láti ṣe kíni ó ní láti múra nítorí pé tí ò bá múra ó ṣeé ṣe kó má ṣàṣeyege lára ìmúra yìí kí la fẹ́ fi kọ́ àwọn ọmọ yìí kí ni nǹkan tó wà nítòsí wa kí ló jọ mọ́ nǹkan tí a lè fi kọ́ wọn ó dàbí ẹni tó fẹ́ kọ́ ọmọ nípa iṣẹ́ ọ̀gbìn hmm. ah, tá a bá rí nǹkan bí ọ̀gbìn láyìíká hmm. Yorùbá ní ní tá a fojú rí hmm. òun ló jẹ́ nǹkan tí ó máa ń dúró lọ́kẹ́yàn nígbà tá a bá fi bóyá àgbàdo tí a rí tuwa tá a fi hàn mọ́ tàbí tá a rí ìrẹsì tàbí tá a rí ọkà bàbà tá a fi hàn wọ́n pé n tó ń pè lọ́kà bàbà rèé bí a ṣe ń gbìn lélẹ́yìí a rí i pé ọmọ náà ò ní gbàgbé so àwọn olùkọ́ ní iṣẹ́ tó pọ̀ ohun tá à ń sìn pè lólùkọ́ kì í ṣe tá a lè ṣàlàyé tán lẹ́nìí hmm. ohun tó nítumọ̀ tó pọ̀ ni hmm. olùkọ́ jẹ́ tá a bá lọ sí nípa iṣẹ́ ẹ̀kọ́ṣẹ́ ara àwọn olùkọ́ náà ń bẹ wọ́n ń kọ́ wọn hmm. nípa tòbí tí mo sọ olùkọ́ ni wọ́n bó tilẹ̀ jẹ́ pé ìgbà péréṣe ọ̀pọ̀lọpọ̀ òbí àti fi sí pé tọ́mọ bá ti kú lákàtà mi tó ti bọ́ sílé ìwé ó ti parí nìyẹn àti òbí àti olùkọ́ nílé ìwé wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ ni a rí i pé ọmọ tó bá lọ lábẹ́ òbí tóbi mú gẹ́gẹ́ bíi pé no mo ní láti kọ́ ẹ tó tún pàdé olùkọ́ nílé ìwé níyì tó dúró irú ọmọ bẹ́ẹ̀ máa ń ṣe àṣeyege ni hmm. irú wọn ló ń di dókítà hmm. irú wọn ló ń di onímọ̀ ẹ̀rọ irú wọn hmm. ló ń di adájọ́ nítorí pé ó gbọ́ ẹ̀kọ́ lé ó tún gbọ́ ẹ̀kọ́ ìwé ó wá pa méjèèjì pọ̀ ó wá dọ̀kan àwọn tá à ń pè lólùkọ́ ni ẹ ṣe púpọ̀ púpọ̀ ìbéèrè mi ṣe pọ̀ ẹ̀yin ará ilé mo mọ̀ yìí pé ẹ̀ ń gbádùn àlejò tí mo gbé wá fún yín lórí ètò lọ́sẹ̀ yìí kókó náà tí à ń yànnàná ẹ̀ náà ni olùkọ́ ta ni olùkọ́ gan-an níbo ni olùkọ́ ti bẹ̀rẹ̀ ká tó lè sọ wípé olùkọ́ yìí yanrantí ó jẹun tán ó gbàwó bọ̀ kí ni àwọn ànímọ́ tí a gbọ́dọ̀ rí lára olùkọ́ yìí wọ́n ti mẹ́nu kan díẹ̀ níbẹ̀ fún wa ṣùgbọ́n mo tún fẹ́ kí wọ́n ṣíṣọ lójú eegun fún wa àwọn ànímọ́ gan-an ni a lè sọ wípé olùkọ́ kan ó gbọ́dọ̀ ní mo fẹ́ kẹ́ ẹ rántí wípé tẹ́ bá ń sọ nípa olùkọ́ a ní born teacher a ní trained teacher yẹn ni pé ẹni tí ó ní àdámọ́ ara ọ̀tọ̀ tó tún wá gboyè jáde gẹ́gẹ́ bí olùkọ́ tó yọrantí tó bá ní ànímọ́ méjèèjì yẹn papọ̀ kí lẹ rò yìí kó lè jẹ́ àbájáde irú olùkọ́ bẹ́ẹ̀ àti ẹni tó jẹ́ wípé kò ní ànímọ̀ yẹn láti lẹ̀ ó kàn déédéé gba ìmọ̀ yẹn bóyá láti fásitì ni tó fi bẹ̀rẹ̀ sí ní kọ́ ọmọ ìyàtọ̀ wà láàárín àwọn olùkọ́ méjèèjì yẹn kí la lè sọ wípé yóò jẹ́ àbájáde àwọn méjèèjì yẹn tí wọ́n bá ń kọ́ mọ́. ẹ ṣe gan atọ́kùn ìbéèrè tó lágbára ni àbímọ ọlọ́run ló máa ń fúnni nígbà tí ọlọ́run bá fún yẹn ní ẹ̀bùn láti máa kọ́ àwọn ènìyàn tó tún wá rí oore ọ̀fẹ́ láti lọ kọ́ ní ilé ìwé a ó rí i pé nǹkan méjì tó di tẹnìkan á dúró á sì jẹ́ èyí tó wúlò gidi àwọn wo là ń pè ní àwọn tí a bí mọ́ àwọn tí a bí mọ́ ni pé bí wọn ò tẹ́ ẹ lọ sílé ẹ̀kọ́ tí wọ́n bá ń kọ́ ni yálà nílé ìwé ni àbí kíbi tán bá ti ń kọ́ ni ẹ ó máa wò wọ́n pé ṣé léyìí ló ló ń dára bí eléyìí hmm. nítorí pé ọlọ́run fún un ní ẹ̀bùn ẹ jẹ́ kí n fún wa lápẹẹrẹ nínú bíbélì jésù kristi fúnra ẹ̀ olùkọ́ ni olùkọ́ àgbà ni hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tí Jésù bá ń kọ́ ni nígbà níta bá ń wọnú Bíbélì hmm. àgbàyanu ni ẹni tá a bí mọ́ ni now ẹni tó tún wá gba ẹ̀kọ́ gẹ́gẹ́ bí a ti ṣe ń sọ nínú ayé kẹ́nìyàn lọ bóyá ó lọ sí fásitì ni bóyá iléèwé tá a ti ń kọ́ ni bíi college of education ni a rí i pé yóò jẹ́ kí iṣẹ́ yẹn kó ṣe kí ni kó túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ dáadáa wọ́n ní kí ni àwọn àmúdá àbí àbùdá tí a lè rí lára olùkọ́ ó pọ̀ atọ́kùn ohun àkọ́kọ́ ni sùúrù hmm. Yorùbá ní onísùúrù ló ń jọba láwùsá hmm. ẹni tó fẹ́ jẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ ó máa jẹ́ ẹni tó ní sùúrù nítorí pé oríṣiríṣi akẹ́kọ̀ọ́ ló máa bá pàdé hmm. ẹ má jẹ́ àgbàgbé pé olúkúlùkù wá láti ilé tó yàtọ̀ a sì wá pàdé olùkọ́ kan so irú olùkọ́ bẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe kí ni tó ní sùúrù nínú àwọn tá à ń kọ́ alágídí wà nù wọn onísùúrù wà nù wọn hmm. oríṣiríṣi wà ló wà nù wọn so ó hmm. gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní sùúrù yàtọ̀ sí eléyìí atọ́kùn ẹni tó ń jẹ́ olùkọ́ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ní àfaradà hmm. kì í ṣe tamidanu kí ni mò ń pè ní tamidanu nǹkan ò gbọ́dọ̀ kàn ó ti pariwo Hmm. ẹni tó jẹ́ olùkọ́ gbọ́dọ̀ jẹ́ ẹni tí tó nípamọ́ra hmm. ó fa ọ̀tún síbí yorùbá tẹ̀ wá ń sọ gẹ́gẹ́ bí wọ́n ṣe wọ́n ní tí a bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí a tún fọwọ́ òsì fà á mọ́ra ẹni tí ó pójú òṣùwọ̀n nínú olùkọ́ kì í ṣe ẹni tó bá bọ́mọ wí tí ó wàá tà á dànù hmm. ẹ jẹ́ kí n sọ ìtàn kan fún wa mo gbọ́ ìtàn kan ìtàn yẹn ó dẹ̀ jẹ́ èyí tí tó bà mí lẹ́rù ọmọ kan jẹ́ ọmọ tó jẹ́ ìpáǹle ní ilé ìwé kan ọmọ yìí ó wùwà ìpáǹlé yìí débi pé iléèwé yìí le hmm. wọ́n lé jìnnà bó tilẹ̀ jẹ́ pé tí ọmọ yìí ṣe níwà kì í ṣe tó dáa hmm. ṣùgbọ́n ìjẹ́ àgbà pé ilé tán lé ọmọ yìí ló gba ẹ̀mí ọmọ yìí. Hmm. ìwà tó wù ó tó kán lé ṣùgbọ́n wọ́n ní tí a bá fọwọ́ ọ̀tún bọ́ ọmọ wí ká fọwọ́ sí fa mọ́ra olùkọ́ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó fa ní mọ́ra àní ká má bọ́ ọmọ wí ṣùgbọ́n Yorùbá ní ìwọ̀ntúnwọ̀nsì ká so ń gbogbo níwọ̀ntúnwọ̀nsì a gbọ́dọ̀ jẹ́ ẹni tó fanimọ́ra yàtọ̀ sí eléyìí atọ́kùn olùkọ́ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ṣetán láti múra tó gbáradì kì í ṣe ẹni tí a kàn máa jí pẹ́pẹ́ ǹjẹ́ gbà pé nínú ayé tí nǹkan bá dojúrú tán tu tán rí tu wọ́n á ní ẹ lọ sọ́dọ̀ olùkọ́ ṣe bá a lólùkọ́ ní ẹ lọ sọ́dọ̀ olùkọ́ hmm. ó gbọ́dọ̀ jẹ́ àwọn òyìnbó máa ń pe kíníkan ní facility hmm. mímọ̀ ohun tó pọ̀ hmm olùkọ́ gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó gbá tó ṣe ìwádìí nǹkan láti mọ̀ lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ pé tí àwọn ará ìlú bá rí nǹkan kan tó ta kókó tí ò yé wọn wọ́n ní ẹja lọ sọ́dọ̀ olùkọ́ wa hmm. kì í ṣe pé ká wá dọ́dọ̀ olùkọ́ kó olùkọ́ máa kí ló lò hmm. ó gbọ́dọ̀ gbéradì láti jẹ́ ẹni tó mọ ohun tó pọ̀ ni. Hmm. ẹ ṣe púpọ̀ púpọ̀ wọ́n ti jẹ́ kí a mọ àwọn ànímọ́ tí olùkọ́ gbọ́dọ̀ ní wọ́n ní olùkọ́ gbọ́dọ̀ ní sùúrù wọ́n ní sùúrù máa lè sí òkúta jìnnà ohun tí wọ́n sọ yẹn ṣe pàtàkì lótìtọ́ ó sì ṣe kókó nínú ìgbésí ayé gbogbo ẹ̀dá ènìyàn pátápátá kì í ṣe olùkọ́ nìkan ló yẹ kó ní sùúrù gbogbo àgbáyé ló yẹ kó ní sùúrù ẹ ṣùgbọ́n sùúrù yẹn wá jìnnà sí wa díẹ̀ pàápàá jùlọ lórílẹ̀ nàìjíríà níbí wọ́n sì nílé la kó ẹ̀ṣọ́ ròde gbogbo àwọn ànímọ́ tí à ń sọ lọ́lọ́kan òjọ̀kan ìdí àmà gbéyẹ̀wò lórí ètò lọ́sẹ̀ yìí a ní kí a ní sùúrù kí a wọ sùúrù gẹ́gẹ́ bí ẹ̀wù kí a gbé sùúrù wọ̀ nínú agbo ìdílé wa kí a gbé sùúrù wọ̀ nínú ẹ̀ka ibikíbi tí a bá ti bára wa wọn nítorí pé sùúrù ṣe pàtàkì ó ṣe kókó hmm. tí a bá wò lọ tí a bá wò bọ̀ a rí wípé sùúrù ṣọ̀wọ́n hmm. tí a bá wo percentage àwọn tí ó ní sùúrù láàárín àwọn olùkọ́ mi ò rò pé ó ju sixty forty lọ. ju bẹ́ẹ̀ lọ atọ́kùn. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo mọ̀ wípé bí ètò yìí ṣe ń lọ lọ́lọ́kan òjọ̀kan a ó máa gbé àwọn ànímọ́ yìí yẹ̀ wò lẹ́sẹ̀lẹ́sẹ̀ ẹ jẹ́ ká mú mi sí eléyìí ná kí a lọ sókè lọ́hùn-ún àlejò mi sì wà nílé agodo à ń bọ̀.